قد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا به ولا تشركوا به شيئا ومن أنواع الشرك عباد الله شرك الدعوة أما شرك الدعوة هو دعوة غير الله تعالى من خلائقه لجلب نفع أو لدفع ضر وترك الله جل وعلا من ملك أو رسول أو جن أو شيخ أو ولي أو إنسان ميت أو غير ذلك نسأل الله السلامة والعافية من الشرك الأكبر والأصغر أدوك الله دعوة ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọlọ́run ọba ọba tí ọlọ́pẹ́ nítorí pé gbogbo oore tẹ́nì kọ̀ọ̀kan wa tá n bá jí tá n bá sùn kò sí ẹni tí ó ṣe fún wa lẹ́yìn ọlọ́run ọba wa nígbà tí kò ti ṣe ẹlòmíì tí ó ṣorí fún wa a gbọ́dọ̀ tún dúpẹ́ fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba wa gbogbo oore tọ́lọ́run ti fẹ́ ní kọ̀ọ̀kan wa àtẹ̀yẹ́tà àmà àtẹ̀yẹ́tà àmà ọlọ́run ọba lọ́wọ́ wa ashhadu an la ilaha illallah bá a ṣe máa sọ níjọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ ipe ajẹ́rìí pé kò sẹ́lómi lẹ́yìn ọlọ́run ọba lẹ́ni tí a sìn tó sì lẹ́tọ̀ọ́ tí sínsìn yẹn a sì ń jẹ́rìí pé anábùwà muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni èyí tí ọmọ àwọn ẹbọ èyí tí ń ṣe àkóbá fún wa lọ́dọ̀ ọlọ́run ọba wa tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a sì wá ṣe àkíyèsí ẹ̀ tí ọlọ́run sì ti sọ nínú alukur'an alkarim anabiwa muhammad sallallahu alaihi wasallam àwọn náà sàlàyé nínú hadithi rẹ̀ ipe ẹbọ ni ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn alfa ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ ọgbàjúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ èkì àti àgbàlagbà òun náà ni ṣíríkù dáàwà kéèyàn máa pe ẹni tó yàtọ̀ sọ́lọ́n láti mú ìdùnnú wá fún yàn àbí láti dáàbò bò níbi aburú tí yàn wà ń bẹ eléyìí gbajúmọ̀ nílẹ̀ lárúbáwá ọgbàjúmọ̀ lọ́dọ̀ àwọn dúdú ọgbàjúmà lọ́dọ̀ àwọn funfun kọ́dà ọgbàjúmà lọ́dọ̀ àwọn àfẹ́sẹ̀ ẹbọ ni wọn si sì fura sí ìbádọ́lá tí wọ́n bá ní kábẹ̀rù ọba ètí wọ́n ní kí kábẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀ nínú ẹ̀ òun náà ni ọmọ nǹkan mí gbogbo wa lójú ni pé nǹkan méjì ló wà al-khaliqu wal-makhluq adẹ́dá àti ntàdá adẹ́dá òun náà ni ọlọ́run ọba wa Allah ntàdá òun ni gbogbo tó tún sẹ́kù lẹ́yìn ọlọ́ kullu ma siwa Allah makhluq gbogbo ntọ́ bá ti yàtọ̀ sí ọlọ́run ọba wa wa ma siwa sifatihi àti tó bá jàtọ̀ sí ìròyìn ọlọ́run ọba wa alukur'ani gairu makhluk ọlọ́run ọba òun wà lọ́tọ̀ gbogbo ń tó yàtọ̀ sí ọlọ́run ọba wa ìta dání téèyàn ní bùkátà bùkátà eré sísè ní bóyá bùkátà pé à ń wá ìrànlọ́wọ́ lérí nǹkan kan àbí lè dáfún odòr aburú kan ti wà àwa fẹ́ ká burú yẹn ó kú a ní bùkátà sí a àgọ́mìnlẹ̀ òdòmọ́ ẹni tó tóbi ju gbogbo àwọn tí wọ́n tóbi lọ a ní bùkátà sí ẹni tó ga ju gbogbo àwọn èèyàn tó ga lọ a ní bùkátà sí ẹni tí ò sírú ẹ̀ kó lè bá bá wa mú ìṣòro yẹn kó àbí kó lè bá fún wa ní tàwa kò wá ẹnìkan tó wà lókè gbogbo nǹkan wa huwa al-qahiru fawqa ibadihi ba'da a'udhu billahi ọlọ́run bá ní èmi wà lókè gbogbo nǹkan gbogbo tó bá yàtọ̀ sí Allah bí i under of Allah subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba ni wọ́n wà nígbàtí ìyẹn bá ti yé wa jẹ́ kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó kílẹ̀ àti wa nítorí tí aburú tó bá ti pọ̀ jù lérí ilẹ̀ tí ntí ọ̀dà tó bá ti di àǹkó àwọn èèyàn ò ní kà sí mọ́ wọn ò ní mọ̀ pé ọ̀dà nínú nǹkan tá a máa ń ṣe àwọn tá a jẹ́ mùsùlùmí tó yẹ ká pè àkíyèsí wá sí ìní fẹ́ sọ kéèyàn tẹ́wọ́ báyìí bóyá ń rẹ́rìn lọ́wọ́ kò fẹ́ kí ẹ̀rín yẹn ó pin àbí ń sunkún lọ́wọ́ ó fẹ́ kí ọlọ́run ọba ó fẹ́ kí ẹkún yẹn ó dá ó ní bùkátà sí ẹnìkan tó tóbi jù tí ó pè tí ó tẹ́wọ́ sí ẹnìkan òun náà ni Allah ṣíríkù dáàwá báà sí máa ń sọ pé ẹni sọ pàró ẹlẹ́bọ ni ẹni tí ń gbé ẹbọ léríta mẹ́ta ẹlẹ́bọ ni ẹni tí ń gbé awo ẹlẹ́bọ ni táà ń sọ pé ẹni tí ń ti gbẹ́rẹ́ ẹlẹ́bọ ni ẹni tí ń pe nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ náà ẹlẹ́bọ ni bóyá màláyíkà ní ń pè màláyíkà abẹ́talọ́wà abíọ́lọ́ bóyá ọ̀kan náà àwọn anábì ọlọ́run ọba ní ń pè ipe kó ṣàánú òun anábì ọlọ́run ọba abíọ́lọ́ lọ́wà àwùjín bóyá àlìjànú ní ń pè àlìjànú òun náà ni àwọn ràwá níyà àwọn ẹ̀mí táàrí tá à ń pé kọ́ ràn wá lọ́wọ́ lérí bùkátà wa tá a wá fi ọlọ́run ọba tó dá wọn lẹ̀ yẹn pè ní secret ọmọ òòrí ọ̀dàmà àwọn sheikhin awwali àbíkọ́ jẹ́ ọ̀kan nínú àwọn àfáàgbà tí wọ́n ti kú àbáwọn wòlíì tí wọ́n ti lọ àbí òbí wa méjèèjì àbí ọmọ èèyàn nínú àwọn ìdátọ́lọ̀ ń dá ẹgbẹ́ tí yorùbá ma sọ pé òkú ọlọ́mọ kìí sùn ta ni sùn jama Allahu la ilaha illa hu alhayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ọlọ́run ní Allah nìkan ni kò sẹ́lómi tá a sin lẹ́yìn rẹ̀ kìí tó gbédégbò tí ó sùn òkú ọlọ́mọ ma ń sùn kọ́yà kìí gan ó kú ni ẹni bá sì ti ti lọ kò lè ràn ẹ̀ lọ́wọ́ ámbẹ̀lẹ̀ tàbí yọ̀ ràn ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyàwó yín ọ̀kan nínú àwọn kan tó jẹ́ pé a sọ fún àwọn àlùfáà àtàwọn imam especially àwọn sufiya tìjáníyà ni o àbí kọ́dìríyà àbí nàkṣàbàndíyà àbí ṣàdìlíyà àbí ìkìlàsíyà àbí rufa'íyà àbí badawiya àwọn turuku yẹn pọ̀ gan-an كلهم في ضلال كلهم في ضلال gbogbo wọn ni wọ́n wà nínú àìmọ̀kan nítorí pé ìtafẹ́sọ̀ yìí ọ̀kan nínú àwọn nǹkan táwọn fi ń jọ́sìn ni kéyàn ojí láàárọ̀ kó sì máa pe ìtọ́lọ̀ǹda anábìwá Muhammad sallallahu anábì anabi ẹ máa ṣàdúà ọlọ́wọ́n máa gbàdúà yín ọlọ́run máa ń gbàdúrà o wàláhì ọlọ́run máa ń gbàdúrà ìwọ tó ń ṣàdúrà ló fura síra rẹ ìpè lẹ́yìn ìgbà tó ń pe ọlọ́run ìjọ òtún máa pe nǹkan míì ẹlòmíì ò ọlọ́run rárá èṣù gan ní pè ẹlòmíì ò pe ọlọ́run láàárọ̀ yóò pe èṣù lóru bákan náà làwọn méjèèjì anábì ní àdùá anábì ní sẹ́ẹ̀rí tẹ́ ẹ̀ máa ń ṣeun húwọ̀lì ìbáàdà tẹ́ẹ̀ fi ń sin ọlọ́run kọ́ ọmọ béèrè kan lọ́wọ́ ọlọ́run nípa ọ̀rọ̀ ayé bí ìgbà tó ń sin lọ́nu nítorí pé ẹlòmíì ń bẹ tí ń pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run tọ́lọ́run ó sọ ọ́dọ̀ ọmọ náà nítorí ẹ̀ ìwọ́ tó wá ń pe ọlọ́run kò síbi tọ́lọ́run fi ọ́ sí àfikún fi ọ́ síbi wo inú àlìjẹ́nà ọlọ́mọsàsì wa náà àlìjẹ́nà. anábìnrin àdúrà wal ìbàdà anábìnrin ṣe rí ìjọsìn tẹ́ ń ṣe àdúrà tẹ́ ń ṣe yẹn ìbàdà ni o tí wọ́n ti bùkún ní bàdà ayò fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba wa ẹni bá wá ń pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ń sìn ni nítorí ànábì ti ní ẹ̀rí àdúrà tẹ̀ ń ṣe fọlọ́run ẹ̀ ń sìn ni bẹ́ẹ̀ bá wá ń pe nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ń sìn nǹkan òun ni ìbá olè má màkó òun sìn ọlọ́run ọba Allah sọ ní Qur'an Karim ó ní faman kana yarju liqa rabbihi gbogbo ẹni tí bá ń retí tí ń sìn rò tó sì mọ̀ pé wọ́n pàdé ọlọ́njọ́ kan fàlíyà àmàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ ha kọ́tà sì sí máa ṣiṣẹ́ rí wàlá yushrik bí ìbádà tọrọ bì í àhàdà wàlá yushrik àhàdà kò gbọ́dọ̀ ṣiṣẹ́ gbé ọlọ́run nǹkan kan nínú tọ́lọ̀ ńlá bí ìbádà tọrọ bì í kọ́ máa wá fún nǹkan òun ní ìbádà tó yẹ kó fún ọlọ́run àyà kùránì ìgbẹ̀yìn sọ́ọ̀tì káfí lọ́wà àyà yẹn yóò yé wa pé ànábì sọ pé ìbádà ni àdúrà àyà sọ fún wa pé ẹni bá ń fún ẹni bá fẹ́ ní àtibọ̀tán dáadáa fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ìbáàdà ní ìbáàdà ìbáàdà ọlọ́run kọ́mọ̀ fẹ́ lómi ọlọ́run ọba nítorí Karim ó ní fàyídà rọ́kìbù fìlìfúlùkì dá àwòláhà mọ̀kànlẹ́sìn náà láwùd tí àwọn èèyàn bá wà ọkọ̀ omi tí ọkọ̀ omi fẹ́ dànù ọba ní ebi máa ń pè é mukhlisina lahu din ẹgbọ́dọ̀ ẹ̀ ní pé nǹkan mi lẹ́yìn Allah ọlọ́run ọlọ́run Allah Allah Allah ọlọ́run ní tẹ́ẹ̀mọ̀ wínú falamma najjahum ilal barri tí n bá wá láyé kúrò níbi odò yẹn tí ẹ bómi lọ tẹ́ bá wá dé èbúté idahum mushrikun ẹ ṣẹ̀ṣẹ̀ wá máa ṣẹbọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá fi nǹkan mi kún èmi ọlọ́run tẹ́ máa pè ọlọ́run jẹ́ òye wa pé nígbà tí ewu bá ń bẹ àá máa ń pè ọlọ́run àyè gbàgbé ọlọ́run bàbá dọ́bà wá di pé abọ́kù ò níbi ewu yẹn ọlọ́run nígbà yẹn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá máa pè nǹkan mí mẹ́mi ọlọ́run ìgbà yẹn lẹ́wọ̀n aná ti pé ah àwọn ayé ti sọ nínú ẹgbẹ́ ayé la wa ìgbà náà lẹ́sẹ̀ wá aná ti pé ah mo ṣe nǹkan báyìí nǹkan báyìí ló jẹ́ tí nǹkan báyìí ó ṣe ọlọ́run tó àṣírí wa kan ṣe wá rí tàwa àti sí òun tó wá burú jáì ó tún burú ju tàwọn tọ́lọ́run bá yín sọ yìí lọ àwọn lásìkò tí wọ́n bá wà nínú ìnira àti ẹ̀rù wọ́n máa pe ọlọ́run àsìkò tí ti ìdí bá tù wọ́n tara dẹ̀ wọ́n wọ́n máa pe nǹkan míì nísìn nínú ẹ̀rù nísìn ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ là ń pè tífìlẹ̀ ní bá ń lọ tí ń bọ̀ báyìí ẹgbọ́ táwọn ọmọ ní yá Hussein wọ Hussein ọmọ ọmọ anábì yá Hasan yá Rufai tí mọ́tò bá fẹ́ dànù aníṣọ́ amadi Tijani àbí kó gbé ẹ̀yìn àgbà o gbogbo ntọ́ wọn bá ń pè yàtọ̀ sọ́lọ́ ńkọ́ là ọ́ má kírun mọ́ o má sì gbàwẹ̀ mọ́ torí ń ka àyà fọ́nsìn àyà tí yóò di mẹ́wàá tọ́lọ́run ti ń sọ pé ẹni bá ń pè nǹkan mi yàtọ̀ sọ́lọ́ olóṣàn yàgbá ṣètá ní burú púpọ̀ tó gba abìkan wọlé tó fẹ́ gbàbì kan wọlé tá a bá fura yóò tún gbàbòmí nínú àwọn ọ̀nà tí ṣètọ́n tún gbà wọlé sáwọn èèyàn lálé ní ní kẹ́ mọ́ gbọ́ lẹ́nu mùsùlùmí kó ní yá yá ìtumọ̀ ẹni pé mo pè ó kílẹ̀ mọ́dé tí lẹ́yìn rẹ̀ jama Allah tọ́lọ́lọ́ ní kúlídé Allah ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá pè nǹkan ẹ pé allah awidu rahman abika ẹ pé arrahman ayyama tad'u falahu al-asmaul husna èyí tẹ́ bá pè ń bẹ̀ èmi ọlọ́run ní àwọn okọ̀ tó tí mo ti sọ sínú quran wọ́n ní ya etí ó jáde lẹ́yìn ya yẹn ó wá jẹ́ ọ̀kanú tọ́lọ̀ ń dá ọ̀pọ̀ láwùjọ wa kọ́lọ́mọṣẹ́ ìjẹ́ àtúbà mẹ́wọ̀n àwọn tá a ti ṣe kọ́lọ́mọjà máa ṣeun ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run bá sọ ní quran ipe ìmọ̀ pé nǹkan mi yàtọ̀ sọ́lọ́wọ́n ọba nígbà ṣòro àti gbàdẹ́ra wọn àdí ọkàn àwọn kèfèrí ni ó ọlọ́run ní zalikumullahu rabbukum ọlọ́run ọba aláàyẹn lọ́lọ́run ọba yín ẹ lọ́lọ́run méjì ẹ má dára yín láàmú láwọn ni múlìkù gbogbo múlìkù tẹ̀ ń wá ọlá tẹ̀ ń wá ọwọ́ ẹ̀ lọ́wọ́ wallazina tad'una min dunihi ẹ ráwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́run ma yamlikuna min qitmir wọn ò ní agbára tó kéré sí kìtìmírì àwọn fẹ́ mọ̀tò mọ̀kí ń jẹ́ kìtìmírì ọlọ́run ní ipa àwọn ọ̀ká láti dá kìtìmírì àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́nà kí náà ń pè ní kìtìmírì jẹ̀má àwọn tá a bá mọ déètì làbídùn tá a bá la làbídùn yóò là sí méjì ajẹ apá kan ajẹ apá kejì náà ajẹ àwa mú Allahu akbar àwa mú hóró kan kó ń bẹ síìdì kan wà ń bẹ ṣe é rí síìdì yẹn ó ní àwọn fùlùfùlù fẹ́lẹ́fẹ́lẹ́ kan tó wà lára síìdì yẹn síìdì yẹn nìkan tí wọ́n wà ń bẹ tẹ́ bá yọ síìdì yẹn ẹ ra àwọn fùlùfùlù kan tí ọ̀rá pẹ̀ tọ́lọ̀ fẹ́ra pẹ̀ ètí ń jẹ́ kìtìmẹ́rì nu ọlọ́ọ̀bá ní fùlùfùlù yẹn gbogbo àwọn tẹ́ ń pè màláyíkà ni àlìjọ́nú ni ànábì ọlọ́ọ̀ ni ayé ni wọn ò lè dáa ìntẹ̀dùhùn tẹ́ ẹ bá wá ń pè wọ́n láàyè súnmọ́ òdò àkùn wọn ò lè gbọ́ àdúrà yín wọ́n lọ sẹ́mihù kápẹ́ wọn gbọ́ mọ́sítàjáàbù lọ́kùn wọn ò lè dá yín lóhùn wọ̀nyẹ́ wọn kìyàmà bọ́bá dìjà kìyàmà yẹ fòrú nàbí ṣíríkìkùn wọn kẹ́yìn sí yín látara ṣíríkù tẹ́ǹsì kínní tẹ́ǹsì látara ẹbọ tẹ́ǹsì wàlá àyùnà bí ukà mẹ́tẹ̀lú khabiri ẹni tí ó fún yín ní ìròyìn tí ń sọ yìí ọlọ́run ní kò sí lẹ́yìn èmi ọlọ́run ti ń bá yín sọ̀rọ̀ sura fatir aya 1314 gbogbo àwọn àfà tágbìyànjú ta awon aya yìí ni o jẹ́ àmọ́bi tí islam dé ilẹ̀ yorùbá àti islam tó wà ní koran ọlọ́run ní àyàfi gbogbo ń tẹ́ǹpẹ́ yàtọ̀ sí ọlọ́run allah aya bá ní wọ́n máa yẹ́dùn ọmọ allah ilà àfàrà bẹ́ẹ̀ bá ń pẹ̀lú mi yàtọ̀ sọ́lọ́run ọba ó ti mú nǹkan òun ọba tó sì kejì kò sí ẹ̀rí kan fún títí ń ṣe tí ń ṣe yẹn ọlọ́run láàbùrà hàn lọ́wọ́ bí kò sí di kan fún tó fi lè máa pé ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ọba wa fa innama hisabu inda rabbihi yóò wá ṣèṣirò ṣẹlẹ̀ ní alikiyama o innahu la yuflihu al-kafirun àwọn kèfèrí ò ní jèrè o sálọ́lọ́run pín kèfèrí mẹ́jọ wọn ẹni tí ń pẹ̀lú mi yàtọ̀ sọ́lọ́run Suratul Mu'minun aya one seventeen ọlọ́run tó sọnù àyà mi ó ní wa anna al-masajida lillah ọlọ́run ọba ní gbogbo mọ́sálásí ilé ọlọ́run ọba ní fala tad'u ma'a Allahi ahada bẹ́ẹ̀ bá débẹ̀ fala tad'u ma'a Allahi ahada ẹ má pè ẹnì kankan papọ̀ mọ́ ọlọ́run Allah nìkan máa jáde lẹ́nu yín màláìkà kan gbọ́dọ̀ jáde ànábì ọlọ́run gbọ́dọ̀ jáde àlùjànnú náà anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi jokojọ kan jibril wa dé ó wá sọ fún anabiwa muhammad sallallahu alaihi wasallam jibril ní ọlọ́run ọba ní kí n sọ fún ọ pé wala tad'u min dunillahi ma la yanfauka wala yadurruka ọmọ rẹ àwọn èèyàn tí wọ́n máa pè ń ń dá ní maka ìwọ ọmọ bá wọn pè ó torí tí wọ́n ń pè òun nì kò lè sàǹfààní fún ọ tọ́ bàbá wọn ṣe fáyín náka ìdàmìnà zọ́ọ́límìn ìwọ náà ti wà ní àwọn alábòsí ẹlẹ́bọ nìyẹn wọ́n yíyàm sásìkà láhù bí dúrì lọ́lẹ̀ mà tẹ́mi ọlọ́run ọba tẹ́ bá gbá ọmú pẹ̀lú ìnira fàdà káàṣì fàdáwò ìlàhù kò sẹ́ni tó lè là ó kúrò nínú ìnira yẹn lẹ́yìn Allah nìkan wà yuridika bí khairin tí bá fẹ́ ṣínà fún ọ fàdà radda li fadlihi kò sẹ́ni tó lè dá padà. aya al suratu Yunus aya 107 ṣẹ́rí pé ìsìláàmù wa ìsìláàmù wa lẹ́yìn tá a fẹ́ mú dọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rò níbàámu pẹ̀lú tó wà ní Quran àwọn tí wọ́n sì ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run náà wọ́n náà ń ṣe tìláwà Quran gbogbo àyà yìí náà wọ́n ń kà wọ́n látẹ́nu mọ́ ní ọlọ́mọ fún ká wọ́n láyé dúró ká àyíká fa reflection ìrònú lédi ń tàǹkà kí lọ́lọ́run sọ ọlọ́run kó ṣàánú wa a lè pe màláìka o bí wọ́n ṣe tóbi tó yẹn wọ́n jẹ wọ́n mú wọ́n sùn subhanallahi làwọn ń ṣe la ilaha illallah bí wọ́n ṣe tóbi tó a lè pe ẹnìkan nù wọ́n yìí pé Jibrilu ṣàánú mi ọlọ́run ni wala ya'murakum an tattakhidhul màláìka ọlọ́run ọba ní hmm, kò tọ́ fọ́ mọ̀ èèyàn kan kọ́ pa yín láṣẹ kọ́ wá ní kẹ́ mú màláìka wọn nàbì yìí àtàwọn nàbì ọlọ́run àrèbá bá ní ọlọ́run ọba yín tẹ́ máa pè àyà amúrùkún bèrè kúfúrí báàdà ìdí àǹtọ̀ mùsùlùmọ́n sí ẹni yẹn wọ́n fẹ́ sọ yín di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́tí jẹ́ mùsùlùmí ni. kí láyà yẹn sọ jama ẹni bá ti ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run kì í ṣe mùsùlùmí ali moran aya 80 ọlọ́run mọ́sá ìṣàánú mi kọ́lọ́run bá ní ṣàánú ẹ̀yin náà o láti sin lọ kọlọmọdé á pè nǹkan míì tábìlì ọ̀lẹ́ bọ́lọ́wọ́n bá wa gbogbo yìí tá a ti pèsè wájú kọlọmọsà sàfòrí jìnfẹ́ ní kọ̀ọ̀kan wa anabi ibrahim aleyhisalatu wasalam nígbà wọn fẹ́ jù sínú ná bí wọ́n ṣe jù sínú ná tí ń lọ́dọ̀ ó ti kú lọ́wọ́ àwọn tó jù àmọ́ kì í ti balẹ̀ nínú ná jìbìrìlù wa ba ó ní yá ibrahim alákàhájà ìwọ ibrahim kí ló fẹ́ kí n ṣe báyìí mo wà ń bí òpè mi kí ràn ọ́ lọ́wọ́ ibrahim amma ilayka fala ní bùkátà sí wọ wà á ma ilà Allah fana'am ọlọ́run ọba mo ní bùkátà sí àkídà àwọn ànábì ọlọ́run káwa ni yá Jibril yá Mikailu yá Israfilu gbogbo àwọn àṣírí àwọn bàbá bàbá nìkan lè dànù o àṣírí àwọn àgbàlagbà nìkan lè dànù o àṣírí àgbàlagbà tó bá ti takò àyà Kùránì ni. bó ṣe yá àwọn ọmọ ni wọ́n ṣe ṣe kí ni ni wọ́n ṣe ṣéhun ìgbàgbọ́ tí wọ́n nígbà nígbà màláíkà súnmọ́ lọ́hùn ah, báwa bá ń pe àwọn ọba tètè dáhùn torí pọ́ fẹ́ràn wọn àwọn tí wọ́n ń pe ànábì yìí sáńkọ́ wọ́n ń pe jésù tọ́lọ̀ ní kèfèrí làwọn kí ni yàtọ̀ láàrin ti ń pe jésù àtẹni ti ń pe jésù ànábì ni náà kí ni òjíṣẹ́ ọlọ́run àwọn méjèèjì wọ́n ọba wa إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عباد الله الأنبياء كلهم لا يدعون إلا الله سبحانه وتعالى gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọ́n ní kò sọ́kan nù wọn tá a fà jáde láti rí ànábì Adam alayhi salatu wa salam tó fi dé rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam kò sọ́kan tá a mú jáde tá a wà ní níta ń ṣe yẹn ìmọ̀ pẹ̀lú mi ìyàtọ̀ sọ́lọ́hún abalọ́wọ́ ẹ̀ ibìlẹ̀ yẹn ti mọ̀ pé wọ́n ti sọnù níta ọba ti lé níta ànábì ọlọ́run ọba ọba ṣe ànábì muhammad ò ṣe sàṣàlám gbogbo àwọn ànábì ọlọ́run ò ṣe ìwọ wá ń ṣe mọ̀ pé ò sí lójú ọ̀nà wọn náà ni tó bá wà lójú ọ̀nà wọn ní tí wọ́n ń ṣe lọ́mọ ṣe lọ́mọ fún wa muhammad ọlọ́run ní kúlì adéwò rọ̀bì sọ fún wọn yí pé ọlọ́run lèmi ó kù àhàdà ìní pẹ̀lú o ọlọ́run ní ipò èmi àfa yín o èmi ọ̀gá yín o ọlọ́run lèmi ń gbé o ọlọ́run ní kó sọ bẹ́ẹ̀ fún wọn ó ní kúl ìní tún sọ fún wọn wípé láàmúlíkù dọ́rà èmi ò lè mú ìnira kú òfun yín èmi Muhammad ìyìn lè mú ìnira kú òfun yín wà láàrọ̀ ṣàdá ìyìn sì lè tọ́ yín sọ́nà ọba tí tọ́yàn sọ́nà lọ́lọ́hun ọba tí mú ìnira kú òfun yàn lọ́lọ́hun Suratul Jinn aya twenty to twenty one anabi wàhálà àmàlẹ̀ njọ kan rọ̀sálà anabi ni mamata anabi lẹni tọ́ba ìdákẹ́ tọ́ba ìjáde láyé wọ́n wọ yáde òun líláhi nídàn tí wọ́n ń pè nǹkan míì yàtọ̀ sọ́lọ́ láti máa wá oore lọ́dọ̀ ẹ̀ àbí láti máa wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ dákàlà nàárọ̀ anabi ni ń lè jóná lọ́rùn Bukhari hadith Bukhari authentic hadith ẹni bá jí láàárọ̀ tó sì ní ẹ̀yin àgbáwò tó bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ àbí nípa àwọn wọlé ọlọ́run anábì ní ọwọ́ kú láàárọ̀ jọ̀hún anábì ní ilé wọ̀nà nì kọ́dà tó bá dé pé a bá ba lẹ́nu rẹ̀ tí ń wí lọ́wọ́ tó bá kú àgbọ̀dọ̀ kírun ṣe la torí ó kú ní mùṣírìkù ní lólóòsàn ni anábì pé abdullahi bin abbas anábì ní abdullahi bin abbas anábì ní idà sa'alta jẹ́ ń sọ àṣírí ayé fún ọ tó bá fẹ́ béèrè nǹkan fásitì alìláha máa béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó sọ pé ayé o àgbà o tí ṣe kan ẹ̀yin kan ha anabi ní bọ́ ọba béèrè nǹkan fásitì alìláha ọwọ́ ọlọ́run ni ó ti máa ṣe ni ó ti máa béèrè nítorí nítorí ń béèrè òsì eléyìí wá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a dákàmà lẹ́ yorùbá èyí lè kéwú kọ́ mọ́ dákàmà o ọ̀dọ̀ ni kéwú ọ̀dọ̀ làgbọ́ yẹ ẹ̀sìn o Abu Talib àtàbúlà àbí wọ́n gbọ́ lárúbáwá àmọ́ wọ́n yẹ sẹlẹ́sìn lẹ́ni náà ẹ máa rí àwọn èèyàn tí wọ́n ń sọ lárúbáwá àmọ́ wọ́n yẹ sẹlẹ́sìn nítorí pé n ti ṣe ó tó wà nínú alukur'an ọ̀kan nínú àwọn kàdìríyà ó ní ya Rasulullah ó ní wo òjíṣẹ́ ọlọ́run kú sí bí yẹ̀dí ó ní gbà mí o fọwọ́ mi sókè o wọ́tàdàrà kìíní gbà mí o là mí o wà á ń ta ábì wọ́n bàbá mi ọlọ́run sì lánàá bì kì í bàbá ẹnìkan ní nínú yín kíráìmù méjì ó pe ànábì ó ní kọ́ gbà òun ẹlẹ́ẹ̀kejì ó tún wá ní ànábì ní bàbá òun ma kana muhammadu aba ahadin min rijalikum ọlọ́run láàmú lẹ́nu quran ọlọ́run nìkẹ́ni kan máa pe anabi bàbá yẹn wàláàkì rasulullah òjíṣẹ́ ọlọ́run yẹn máa pe nínú àwọn àgbà nínú tìjànìyà dóun bá fẹ́ kọ ọba fẹ́ sàdúrà tiẹ̀ èdè òfin ni yà Allah yóò ní yà sheikh ibrahim wọ ibrahim ibrahim yọ ọmọ senegal ni òun ni àfa wọn tí wọ́n ń tẹ̀lé gawusun olè wàrà wọ́n ni olùgbàlà gbogbo ayé o àgẹ́sí nígbà mi lẹ̀ fálímùnà tẹ́ǹfìl kára àwọn bùkátà mi tí mo kó síwájú rẹ̀ ọ̀pọ̀ kọ́dà kò jó òun okùn mi tí wọ́n bá wá ka ọ̀rọ̀ ẹbọ yìí tán wọ́n ní láíláí wọn ìsìnàní jẹ́ bẹ́ẹ̀ àbí tìjàníyà kan lè jí ó lè jí làárọ̀ kọ́mọ ni ìbádà láàrìjà lala àyínú náà bí áwùnilá ẹ̀yin ẹni rẹ o ẹ̀rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ọba tó wà lọ́wọ́ èwo ni a wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run kí ló tó fẹ́ kúkú bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba direct níta ń pè lẹ́sìn ilẹ̀ yorùbá rẹ o ọ̀kan nu ó ní kú síbi yẹ di aya sanadi ó ní ìwọ tí mo fẹ̀yìn tì o rọ́bì lè ìwọ ni wọ́n ń tọ́jú mi ìwọ ló ní ọrẹ lọ́wọ́ àyà ìwọ gbogbo ntá wa ti máa wá látòkè sánmà ọwà lọ́wọ́ rẹ̀ wà á ń tàmù rọ́bì zi ní àmì wọ́n lọ ń tọ́jú mi gbogbo òdẹ̀rẹ̀ ayé ọwọ́ ẹ̀ lọ́wọ́ ìwọ miskin sẹ́wù kan ní ẹjẹ́ bẹ́ẹ̀ miskin alimiskin bi la gbogbo àwọn eléyìí olóòsà ni wọ́n o ayàtà ti kà síwájú kí ọlọ́run sọ fún wa ká má pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ ń pe ṣéhùn ọwọ́ ni wọ́n wà lójú ọ̀nà ó sí lójú ọ̀nà nítorí pé mìsíkìnù kọ́ da ọ ní tó sì ń wá kò sí lọ́wọ́ ẹ̀ àpèjúwe lélẹ́yìí ọ̀rọ̀ pọ̀ irú ẹ̀ pọ̀ léyìí tí ò ní bámu pẹ̀lú ẹ̀sìn wa tábà wá bí wọ́n wò ní sáwọn ń sìn wọ́n ni ọlọ́run ti wá fún wọn lésì inú Quran ọlọ́run ọba ní walladhina takhasu min duni awliyaa gbogbo àwọn tí wọ́n mú ẹni tí ìsọlọ́ ní ẹni tí wọ́n máa pè tí wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ máa na àbúdùhùn tá a bá bi wọ́n pé kí lè wá lọ di àwọn nǹkan tẹ̀ ń ṣe kí lè wá sọ sọ tẹ́ fi wá sọ débi pé ẹ̀ wá ń pe ẹnu tó yàtọ̀ sọ́lọ́hún máa àbúdùhùn wọ́n ní àsìn wọn o ilà aliyu kọrìbùnà ilà láàyè sólìfà afẹ́kùn sún wa mọ́lọ́wọ́ balẹ̀ àti ń pè wọ́n inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun ọlọ́run ọba ní wọ́n máa ágíù láàrin àwọn èèyàn ọlọ́run ní wọ́n dájọ́ láàrin wọn àtàwọn ọmọ èèyàn tó bá di yàlì kìyàmà inna Allah la yahdi man huwa kadhibu ọlọ́run ọba ní ẹni tó bá jókòó rọ tó sì jẹ́ kèfèrí owó onífọ̀nà wọ́n ni ẹ̀yin wá lẹ́sìn wọn ẹ̀sìn wọn lẹ́yìn wọn ẹni ẹ̀yin ó ti gbé etí fún ọlọ́run ni tọ́lọ́lọ́ ní odò òun ní èmi ni ẹ bá pè áṣítẹ̀ jíìpù lọ́kùn èmi ní ìdáyín lò. ẹlòmíì àwọn àti ìdìjà ní àgọ́tẹ́ kàdíríyà àmọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sísàdúrà yìí lọ́wọ́ náà máa sàmí àmì ìgbà tí ọ̀dà kàn. gbogbo àwọn anábìá ọlọ́wọ́n bá pátá ọlọ́wọ́n bá ní wọ́n ń pè o ọlọ́wọ́n sọ ìtọ́wọ́sọ́nà o ó bá fọ̀nàmọ́ wọ́n mú sàṣàlékún ìmọ̀ náà ní kọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé adọ́rùn mọ́tọ́ o àgbélẹ̀rọ ẹ̀sìn ọlọ́mọdé àfi súnmọ́ lọ́wọ́ bá wọ ẹ̀sìn tá à ń sìn tí ọ̀lẹ́rìí inú tíra ọlọ́run ọlọ́mọdé àfi súnmọ́ lọ́wọ́ bá wọ ọlọ́mọsàmú wa dúkọ́ lọ́n sànú wa ká máa parí jẹ̀nú òun náà wà ń bẹ̀ ẹni ọba fúnlá dùá kọlọ̀ lè béèrè ìtumọ̀ rẹ̀ kọ́ má jẹ́ pé èyí tí ó fi máa ìfáìsì àwọn màláyíkà wá sínú ilé pẹ̀lú alukurani àtàdúrà súnà tó ń ká bọ́ọ̀ bá ti wá ń pè kọ àlìjànú àwọn àlìjànú náà lọ ní ọmọ wa bọ̀ ọ lálejò aburú ọmọ wa ṣẹlẹ̀ nulẹ̀ yọ ma wá fìtọ̀ yọ ma fi fọ̀gbẹ́ yọ ma wá gbóhùn ti mọ́ ẹni tí ń pè àlìjànú tí ọmọ pàlìjànú lòun pè ó lóun fẹ́ sáfẹ́sù ni òun gan lóyìn fáìtì àwọn èṣù wá sí inú ilé yan mabo ya damdama ya ilu ya shija ka shishu ya rauka ya ilu ya fata ato ya ilu a hamusa kakwa lau ya sun oríṣiríṣi àwọn ọ̀fọ̀ tẹ́ẹ̀bì pé kí ni ìtumọ̀ ẹ̀ lónìí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi o lọ́lẹ̀ bí àwọn bàbá sọ́wọ́ mọ̀túmọ̀ yìí sáájá hàn nẹ́sùn láwọ̀ ẹ̀lẹ́fàtẹ̀ ọ̀ oh, mọ̀túmọ̀ iná àtẹ́yìn kalkausar ọ̀ oh, mọ̀túmọ̀ wàdúhà wà lérí ìdá sájà ọ̀ oh, mọ̀túmọ̀ yá latif يا وهاب يا رزاق يا علام الغيوب يا حي يا قيوم adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ládùúgbò yẹn ní kí ni nínú táwọn èèyàn máa ń pè ó náà ni àwọn alágbára èyí ni máa ń bọ́fọ̀ wá ọ̀fọ̀ yóò máa pè àwọn alágbára yóò máa pè àwọn àjẹ́ tí ò rí yóò máa pè wọ́n àwọn oṣó tí ò rí yóò máa pè wọ́n àwọn dáàbì pé dákun yín bò làwọn tí ń dà ọ́ wà gan yóò lọ́wọ́ ọmọbìnrin wọn wà yóò máa pè ntí ò rí ẹni bá ń pè ntí ò rí ti ń pọ̀fọ̀ ti ń pè àwọn aláyé onítọ̀hún anábì ní bọ́bá ti kú ilé wọ̀ náà ni nítorí ọlọ́run ọ̀gbáyé fẹ́ nìkan o ó ní tàbára kalẹ̀ síbi ẹ̀dì ilé múlíkù ọlọ́run ọba ní ọwọ́ òun lọ láwà àbí wọ́n wà ala kulli shay'in qadir kò sì sí nípa àwọn ọ̀ka bọ́ọ̀ bá ń sàdúrà tọ́lọ́run bá ti dáhùn kì í ṣe tán ni ẹni tọ́lọ́run ti ṣe tán jẹ́ ọ̀dà lóhùn ni wọ́n máa ń kìí ṣetán ni kìí ṣetán ni ìmánì kan ni ọmọ wa bẹ bọ́bá kan lẹ́kùn tí wò ó ti sí lẹ́kùn èèyàn làwọn máa ń kàn lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ní ká padà lé lẹ́kùn ọ̀dọ̀ ọlọ́run ọba ọmọ kan tí èsì ni tí ọba sí náà ó ti gbàdúrà rẹ nítorí òun lọ́mọ tó wà lábẹ́ tó ń béèrè ìwọ sì mà tó sì mọ̀ pé tó ń béèrè yìí ah ìparun ni anabiwa yóò ọlọ́run ni wá ayúbà 18 years ló fi sàárẹ̀ ọlọ́run ni wá ayúbà sinada rabbahu ayúbà nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ kí náà ayúbà pè mí ọlọ́run ànábìwá yunus adéṣọ́láàtò wàsálà nígbà tó wà ní sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn ẹja ó gbé mi ẹja kan tó gbé ẹja yẹn mi kí ló ń sọ ń bẹ̀ ọlọ́run ni fanada ọwọ́ á pè fíìzùlùmáàtì nínú àwọn òkùnkùn mẹ́ta òkùnkùn ẹja òkùnkùn omi òkùnkùn òru allah ilaha illa anta kò sọ́lọ̀ wọn bá kẹlẹ́yìn allah subhanaka títóbi wọlọ́n inni kuntu minaz zalimin alábòsílẹ̀ mi o ṣàánú mi o ọlọ́run sì ní ìwà ẹja pọ̀ọ́lẹ̀ ẹja kejì náà pọ̀ọ́lẹ̀ ọya lọ́lẹ̀ gbé sétí odò kó sì máa rìn lọlé láàyè kò pè kankan lẹ́yìn ọlọ́run àbí nǹkan lọ́run sọ́sìn onífà ó pè kí ló pè la ilaha anta ètò lè mú ọ pé ẹni ẹnìkan wípé ẹ ràn lọ́wọ́ ẹ ṣàánú mi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ kọjá pé ẹni tó ń pè ní ọ wà lọ́dọ̀ rẹ báyìí an alimadu uwu hadira ẹlẹ́ẹ̀kejì an yakuna kọ́ọ̀dìrọ̀ kejì òfin kejì ó lágbára láti ràn ọ́ lọ́wọ́ lásìkò yẹn ẹlẹ́ẹ̀kẹta kó sì jẹ́ àlàyé àlàyé ni ọwọ́ àwọn wájú rẹ ó sì lágbára láti ràn ọ́ lọ́wọ́ ó lè pè é pé kó ràn ọ́ lọ́wọ́ bófin kan wá ti jánu mẹ́ta yìí ò lè pè é mọ́ bí ọba jáláyè ò lè pè é bọ́bá jáláyè tí ò sí lọ́dọ̀ rẹ ò lè pè é bọ́bá jáláyè tó lọ́dọ̀ rẹ tí ò lágbára àti ràn lọ́wọ́ ò lè pè é bígbà tí yẹn fẹ́ bọ́ sínú kànga kọ́lọ̀ ń sọ níbẹ̀ tí wọ́n ní bọ́dọ̀ alágbádé àgbà mí o ẹ̀ là o ẹni tó ní kọ́lá àwọn yìí ń bẹ lọ́dọ̀ ẹ̀ alààyè ni ó sì lágbára àti yọ eléyìí ní í ṣẹbọ nítorí pé físíkà ni ẹ dákun ẹgbẹ́rù mi àbí ẹ ràn mí lọ́wọ́ tán àmọ́ kọ́ ọmọ apẹni tí ò sí lọ́dọ̀ rẹ̀ àbí kọ́ ọmọ apẹni tó ti kú abẹ́ni tí ò lágbára láti ràn ọ́ lọ́wọ́ kọ́ ọmọ wa pé èyàn ti dẹ̀ lẹ́bọ̀ kọ́lọ́ mọ́sá ìsọ níbẹ̀ o ọlọ́ni wa man adallu mimma yad'u min dunillah ọlọ́run lẹ́nìkan sọnù

lérí ilẹ̀ tó yàtọ̀ sílẹ̀ tá a lò yìí kánù láwọn àdá wọ́n máa ṣépèlè ra wọn ni ẹni tí ń pe Tìjání wọn àti Tìjání ó fèsì ara wọn báyìí wọ́n máa ṣépèlè ra wọn ẹni tí ń pe Ibrahim Kaula wọ́n máa wá ṣépèlè wọn ẹni tí ń pe ìyá rẹ̀ tó ti kú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ni wọ́n di ọ̀tá wà kánù bí ìbádà ti hin ìbádà káfìrí wọ́n di kèfèrí nítorí pé eh, ìbádà tí wọ́n ń ṣe yẹn lọ́sọ̀ wọ́n di kèfèrí kí lọ́lọ́ ìmá ń pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba wa suratul Ahqaf lélẹ́ yìí wà àyà 46 àdìhì adillatu ahlu sunnati wal jama'a eléyìí ni ẹ̀rí àwọn ahlu sunna lérí ìpè àgbọ̀dọ̀ pé tọ́lọ̀ ń dá Allah gbogbo ẹni tó bá lẹ́rìí mi tọ́ta kò rí tí mo wí yìí oyé kọ́ wá bá mi lé tó bá sì mọ̀ pé ibìkan lòún wà kó fún mi ládìrẹ́sì ibẹ̀ mọ́tò tá a gbé wa ń èmi náà wá bá lọ́hùn bí ẹ̀kọ́ kọ́là ẹ̀kọ́ kọ́kọ́là. wọ́n á fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún gbogbo wa àdánwò tí ó bá wa tó fi nàfa kí ló ń pè ẹni yìí tí yẹn wà náà ìṣòro ló débẹ̀ ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa lọ gbogbo yìí tá a ti ṣe fún wa lérí màláìka ni alìjánu ni anábì ọlọ́wọ́n ọba ni àwọn àgbà ni àwọn èèyàn ni ọkùnrin ni igi ni irin ni àwa bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo èyí tí ọlọ́wọ́ bá ti ṣe fún wa lóore tá à ń bẹ̀ lérí ẹ̀kọ́ mọ́gbà ọlọ́mọgbà oore náà lọ́wọ́ wa gbogbo èyí tí ń bà wá nújẹ́ tá a fẹ́ kọ́lọ́wọ́ bá wa mú kú ọlọ́wọ́ abiyọ́ pẹ̀lú agbára rẹ pé àpẹ́ lómi lẹ́yìn wọn ọlọ́wọ́ bá wa gbogbo atadòkúlẹ̀ yà àpẹ́ lómi lẹ́yìn wọn ọlọ́wọ́ bá wa gbogbo èyí jẹ́ oore tó ṣe fún ọlọ́mọgbà lọ́wọ́ wa gbogbo èyí jẹ́ ìbànújẹ́ tí ń bẹ fún ọlọ́mọsàbánimú kò nú ayé wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاستغفروه إنه هو الغفور الرحيم أقم الصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر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 كأنها كوكب دوري يوقد من شجرة مباركة زيتونة لا شركية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر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 الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم